gbogbo ọkùnrin náà kọ́ bẹ́ẹ̀ ló kọ́ ló lè jẹ́rìí ìyàwó ẹ̀ ẹ ra àwọn tó dúró déédéé ní ìdí ẹ̀sìn ẹlẹ́mìíràn ìyẹn lè jẹ́rìí obìnrin tó sọ pé wò lè jẹ́rìí ìyàwó tiẹ̀ ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn ń sọ ibi tí ìyàwó mi wà ibi báyìí ni ó wà jọmọ́ ibi táyé bàjẹ́ délé ní olójú ọkùnrin tó lè sọ bẹ́ẹ̀ níbi táyé bàjẹ́ délé ní olójú obìnrin tó lè sọ bẹ́ẹ̀ náà nípa ọkọ mo jẹ́rìí ọkọ mi kò lè ṣe sìn náà ẹ̀yìn àwọn kan máa obìnrin kan máa wá wá ṣọ́ọ̀bù àmì ò lè ṣe sí náà mo mọ̀ ẹ̀yìn mo ní níbi ilé ọlọ́tí kan yọ kò lè mutí wáyé tó fi ń jẹ́rìí ọkùnrin bẹ́ẹ̀ ó mọ ẹni tó ń fẹ́ abàdà kò lè mutí ẹ̀yìn wọn ni wọ́n rí ilé tẹ́tẹ́ ìrọ̀ nǹkan kò lè tàtẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò lè dé lẹ́wù láéláé jẹ̀mọ́ tẹ́síkìyà yẹn kò pọ̀ la fi sọ fún wa pé ká ṣẹ̀ṣà ẹni tá a fẹ́ fẹ́ níyàwó kóbìnrin náà ẹni tí ó jọkọ rẹ̀ gbogbo ẹ̀kọ́ lówó ẹ̀yin òbí tẹ́ẹ̀ fọmọ lọ́kọ ẹ kíyèsí o ìjọmọlúàbí al-istiqamatu fi ddin wal-muru'a ìdúró déédé nínú ẹ̀sìn ìdúró déédé nínú ìjọmọlúàbí ó ti tó fóbi tó fẹ́ lọ́kọ owó ọlá ọwọ́ ọlọ́run yẹn wà kò síbi tí ò ti lè báyàn bó níyàwó bó bá ní nǹkan kan ọlọ́run lè padà ràn ọlọ́rọ̀ àdéhùn ọlọ́run tiẹ̀ ẹni tí ó sì ru owó lèmi tó bá dọ̀la owó yẹn lè mẹ́sìn mọ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pa òfin ọlọ́run mọ́ ìgbésí ayé rọrùn náà máa ń gbé àti ìgbésí ayé fọkànbalẹ̀ afọwọ́ Imam al-Baghawi alayhi rahmatullah